orúkọ mi ni Adékúnlé ọmọ Amósùn Wahab aka tẹmọ sí Mkido Mkido ọmọ yín ọ̀rẹ́ yín pàdé yín. Hmm, mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin orin kíkọ nígbà tí mo wà ní èwe bíi ọmọ ọdún mẹ́sàn-án orin tí mò ń kọ ni afrobeat ta àwọn tí mo máa ń wá àwòkọ́sí wọn wọ́n wà àwọn tó jẹ́ pé wọ́n wà ní ìlú òdìkejì bíi ìlú Mali àwọn àwọn bíi um, ìlú ìlú Arab ìlú Faransé báyìí bẹ́ẹ̀ lọ àwọn ó láwọn olórin tí mo máa ń wo àwòkọ́sí wọn bíi a ní ọmọ Cameroon kan tó ń pè ní Taiki a ní ẹyọkan náà tán pè ní Singela a sì ní ẹyọkan tán pè ní Rico Ahmad olójú àwọn tí mo máa ń gbọ́ orin wọn nìyẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó ní àwọn orin tí mo máa ń gbọ́ bíi àwọn orin tó máa ń fún mi ní inspiration láti kọ́ bíi bíi Umu Sangare Salif Keita àwọn orin wọn ó máa ń jẹ́ orin tó yẹ pé inspiration tó máa ń gbé wá ó yàtọ̀ sí àwọn orin tí mo máa ń gbọ́ ní nàìjíríà gangan ìgbà tí mo ẹni gbogbo ìgbà tí mo bá ti ń gbọ́ àwọn orin yẹn ó máa divert ọpọlọ mi wá sí ibì kan tó yẹ kí èmi gan mi ò ní mọ̀ so láti bẹ̀ ni màá sì tẹ̀ bẹ̀rẹ̀ sí máa ronú àti ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe nípa orin kíkọ. Hmm, àdójúkọ tí mo máa ń fèsì jù ni bíi pé ká má ní ẹni tí ó máa fi tó máa sponsor nǹkan téèyàn ń ṣe èèyàn oníṣẹ́ míì ju iṣẹ́ orin yìí náà lọ àti pé kò kò rọrùn láti rí ẹnìkan tó máa sọ pé ah wọ́dún o mo fẹ́ ṣe gbá fún ẹ mo fẹ́ ṣe gbá fún ẹ àyàfi iṣẹ́ béèyàn bá ṣe tẹpá mọ́ iṣẹ́ rẹ̀ sí i ó ní orin tí mo fẹ́ tí mo fẹ́ drop tá à ń pè ní EP mo fẹ́ drop EP láìpẹ́ yìí ó sì ní orin single kan tí mo fẹ́ kọ́kọ́ drop kó tó di pé mo máa drop EP tí ó túmọ̀ sí sọ nǹkan fún mi tell me something sọ nǹkan kan fún mi. So if you eh, jẹ́ orin kan tó jẹ́ pé ó ti kọjá bọ́dà tá a lè ṣe mú dání mọ́ ó ti lọ ṣé is gone làwọn olóyìnbó sọ and ṣàlàyé sì ní ṣàlàyé náà ó ti ń try best yẹ láti débi tó yẹ kó dé àmọ́ Yemasa ti wọ global worldwide sound nínú TikTok kódà gan àná gan ni TikTok ṣẹ̀ṣẹ̀ recognize me as an artist lórí TikTok ṣe rí i pé orin wa ló gbé wa débẹ̀ so àìmọye nǹkan báyẹn náà tí ó ti ṣe tóun yẹn ti ṣe tí a lè máa sọ mọ́ torí àsìkò. I don lose my sense o oh, if you still be mine still be mine no need to ṣàlàyé na just want to dey my day vibes on for make everybody dey dey no need to ṣàlàyé na just want to. ọdún márùn-ún gẹ́ẹ̀ inú oṣù kí dáa ń yìí mk ló ti ó ti superstar lánìí ah superstar ńlá tẹ́ bá ń gbọ́ superstar ńlá ọdún márùn yẹn ti jẹ ẹ máa ẹ ẹ máa ẹ máa lọ bẹ́ẹ̀ inú oṣù ẹ máa rí ìyanu ọlọ́run ọlọ́run tiẹ̀ ti ṣèyanu máa rọ ọlọ́run ti ṣèyanu nǹkan pàtàkì tí mo fẹ́ kẹ́ mọ̀ nípa mi mi ò kì fi òbí mi ṣeré ìyá mi ìyá tó bí mi lọ́mọ mi ò kì fi ìyá tó bí mi lọ́mọ ṣeré àti pé mo jẹ́ nìkan tó jẹ́ pé ẹlẹ́rìí mi ń sìn yín o bọ̀ ní kọ̀ọ̀kan mo láìka àdúrà gan-an àdúrà mo gbójúlé àti ìyá mi lẹ́yìn ọlọ́run ìyá mi mo gbójúlé àwọn tó ń jẹ́ kọ́nà sí fún mi nìyẹn kò sí sọ̀pọ́tà kan kò sí arábàárò but ọlọ́run àti ìyá mi ẹ máa wọ̀ rí nǹkan kan tẹ́ mọ̀ nìyẹn mo kàn ní kí fún yín láṣìírí yẹn. been you lately baby you drive me crazy baby. Let me follow you on Insta, Twitter, Tinder, TikTok. your money from this side. Now that I found you, girl, I know you want, you want what I have. I want you have. We can both exchange what we have ọmọ wa láàá. Orúkọ mi ni Adékúnlé ọmọ Amósùn lẹ́yìn tèmi ẹ̀yìn ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi àǹtí mi ń mọ̀ sí MKDO ẹ máa wo Orísun ẹ sì máa wo Orísun. I've been looking for you, I've been searching for you, I've been looking around the world in the night. I've been, I've been looking for you, I've been searching for you, now that I found you, girl.